أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيداً وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبقى لسيارة الله جماعة الحمد لله الله أبا تيطفوا أن أنفع ملاتي من براء تفسير وعاتر الله a bẹ̀rẹ̀ títúmọ̀ alkùránì náà pẹ̀lú wíwọ́ sọ̀rọ̀sọ́dọ̀ tọ́lọ́wọ́ bá kú lọ́dọ̀ ṣẹ̀tán ẹni tí ọlọ́wọ́ bá tó bínú sí ọlọ́wọ́ bá ti sí kẹrẹ̀ gbogbo ọ̀nà tí kí ọlọ́wọ́ bá máa ń gbà báyàn pátá ó ti sínú rẹ̀ mọ́ kò sí ọ̀nà kankan tí kí ọlọ́wọ́ bá tó lè gbà lọ́dọ̀ wa ń bẹ̀rẹ̀ títúmọ̀ alkùránì sóràtò sóra tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ńlẹ̀ yorùbá aha látòrí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù àná gbogbo àwọn tí wọ́n ti pín ní àwọn mùsùlùmí ọlọ́mọba àforíjì wọn sóra tó tọ́rì nínú sóra tó gbajúmọ̀ lẹ́nu àwọn ìmáàmù ilẹ̀ yorùbá púpọ̀ tó jẹ́ wípé wọn lè má kà lórí irun ọ̀pọ̀lọpọ̀ wọn látara àpọ́nlé tọ́lọ́mọba ṣe tó sóra náà ẹ̀rí pé nínú sóra tó gbajúmọ̀ nínú Al-Qur'an onye parí kìjẹ́ ẹ̀rí pé pọ̀lọpọ̀ abẹ́ yorùbá mà ìbẹ̀rẹ̀ wájú ní bébè náà ń yà kìí dúró náà wà kìí dù kàídá àbá yẹn ká fèrè náà àfèrè ní kó wáyé ti fún un sọ́rọ́tù tọ́ọ̀rì lára àgbàkà rẹ̀ náà nìyẹn lára ọba ṣe fún náà nìyẹn mo ti ẹ̀jẹ̀ ikpe ń nínú tó dàbí ọkọ̀ wí pápájú ẹ̀rọ magrib pápájú ẹ̀rọ magrib ọgbà nínú wọ́n pé ń nínú wọn tó dàbí wí pé ó súnà nínú magrib ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ dàbí

bábìlì wàhálà tó sọ yìí pé wọ́n fa ìrun magribi ni ó wá kàfà kọ́rọ̀ alùbákọ́rọ̀ ta wà nìsa bàtó ka Qur'an ó kà sọ́tò bákọ́rọ̀ nínú magribi bákọ́rà mo rẹ́ni tó sọ fún mi lẹ́nu pé agbẹ́jọ́ ti di ayé òun ò ká bákọ́rà parí rí àfihàn Ramadan ọdún yìí so bákọ́rà yẹn ni àjọ sọ̀rọ̀ àwọn pé ah, kígbọ́n dúpẹ́ ọkùnrin àwọn ń ṣe òun pé Ramadan ọdún yìí tó dáa fún ìyàtọ̀ wọn kì í ṣe tó wó kọ́ ohun ẹ̀dá ọ̀sẹ̀ sọ pé kí ọ ti tàjà ó ti kọjá ọdún fọ́tí ẹ̀rọ ìtàkọ́tọ̀ ti wà láyé kò ṣẹlẹ̀ sóhun ni pé ọdún kan wá dé ọ̀rọ̀ náà wá dé tó wọn akaba kọ́ra parí ní kò ṣẹlẹ̀ ní àfọ́dé so lábẹ́ ó ń fẹ́ ṣe tẹ̀síkun tá a fi bẹ̀rẹ̀ tẹ̀síkun kó bí fọ́dúnlélá وبرحمته وبفضل وبرحمته فبذلك فليفرحوا خير مما يجمعون. sọ bẹ́ẹ̀ sẹ́ pé sọ pé ìgbà tá a bẹ̀rẹ̀ tẹ̀síwájú sọ pé ǹjẹ́ kí ẹ̀ máa dún lé orí ni pé ṣùgbọ́n tí ẹ̀ máa rí pé èèyàn ń lékún ní tọ́lọ́ kí ẹ̀wọ̀n ìgbésọ́ wá òkú ah, adẹ́bá náà dúpẹ́ pé bá àṣẹ gbogbo ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọdún náà ọyàtọ̀ ọmọsára ìgbà Jabal ó ka ní ìrun Maghrib rákà kan gbàtó di kejì ó fi nìsá àlè gbàtó wá kí tẹ́ àwọn jẹ̀mọ́ ìwà kúra àwọn bánà bíi pé arábí <laughs> ìrẹ́mùtọ́ yẹ fún wa yọ pa wá so dọ̀bẹ̀ àdìsí yẹn aṣọ rẹ̀ ń bẹ lọ́rọ̀ ẹ̀ bọ̀kọ́ rẹ̀ bẹ̀tà àwọn ìwà láti mí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ lọ́mọ ìdásáre ọ̀bẹ rẹ̀ ní alẹ́ àlè àwọn ìwà sọ pé àfàtánù àǹtẹ̀yà Mu'adh àwọn ìwà rẹ̀ Mu'adh ah, ẹsẹ̀ sọ́mọ kọ́ fìtínà báwọn èèyàn ni àfàtàánù àńkà yẹ àmọ́ sọ́mọ kọ́ fìtínà báwọn èèyàn ni àlùwàlá kẹ́tọ̀ òfin lè ka súra àtọ́rìk kẹ́tọ̀ òfin lè ka súra ànàbí àwọn súra tó sí ń bẹ́ ní tòsí ẹ̀sọ́ lè ka àmì wàá kà meta bí súra mẹ́ta nítorí alábi wàá dákọ̀ ní tọ́rìk wa ṣàgbẹ́ni ti hadith yóò sọ yìí àbí but kò ń ṣe pé àrẹ́bí sọ pé súnà ní kó katọ́ ìmọ̀ bí àwọn èèyàn gbọ́n nǹkan mẹ́fà àwọn mẹ́rin wọ́n fi kẹ́kẹ́ sọ pé ah, súnà kéékèèké wà tó yẹ pé tọba ti gbẹnulé ọyà ogun ayà ọgbọ̀n ó kò lórí ẹ̀ ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti lọ pé bàtà náà ti dáàkọ súnà yẹn ní fún mohad ibẹ̀ àwọn kan ti lọ sí gbọ́ ara yìí ẹ̀kọ́kọ́ yé ẹ̀kọ́ àkọ́kọ́ nínú tafsir sọ́tọ̀ sọ́ọ́lẹ̀ kìíní pé kìí ṣe súnà ní káàkà ní magrib but anábì gbé sọ́ fún Mu'adh bí kẹ́kẹ́ fi nǹkan bí tàbí ìbàdí anábì kan fi kọ́ lẹ́kọ̀ọ́ pé àwọn súrà báyìí wà náà tó lè kà tí ò ní pọ̀ tó ẹgbẹ́ àwọn yóò dẹ̀ sàǹfààní yóò dẹ̀ tó ráwọn èrè tí ọjọ́ àwọn afọ àwọn ń bẹ fún yìí ti ẹ̀dá kọ rẹ̀ àwọn tí èèyàn lè kà àpẹẹlẹ kan ní fún bẹ́ẹ̀ náà bíbẹ̀ kọ́ ló jẹ́ pé téèyàn bá ń kà á lórí irun tí kìí ṣe pé ẹ̀ dà níyà wípé súnà ní nínú irun má bíbí o mọ̀ pé ẹ̀ kẹ́ńkà lórí irun pé ah, ara àwọn sọ́dọ̀ náà bí rẹ̀kọ́mẹ́ndì fapá ní mẹ́ta lórí irun fàlàbà ló jẹ́ pé mẹ́rin àwọn onímọ̀ tafsir rahimahullah nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ tafsir sura yìí àdífì yìí àti tẹ̀lẹ̀ inú náà fi bẹ̀rẹ̀ tafsir wọn gẹ́gẹ́ bí àríwá rẹ̀ lọ́kẹ́ sí rahimahullah ta'ala في تفسير سورة الطارق نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الصاقب إن كل نفس لما عليها حاسب

Allah subhanahu wa ta'ala Allah bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra lẹ́bà sọ fún wa ibùdó Allah subhanahu wa ta'ala ó lè búra pẹ̀lú nǹkan tó bá wù ní gbogbo tó dá àwa èèyàn láàbọ́dọ̀ fi ń tó yàtọ̀ sí Ọlọ́run Allah búra gbogbo tó lọ́mọ ti wá bu fi búra dàlálà ìtọ́kasí ló jẹ́ fún wa rí pé nǹkan yẹn tóbi torí pé Ọlọ́run bá fẹ́ ká mọ̀ tí tóbi nǹkan yẹn ilé fà á tó fi kí ni ó tó fi fi nǹkan yẹn búra Allah bá ní wá sábà ìsúná rahman rahim ọlọ́ọ̀bá ni wọ́n sọ́nà ìwà tọ́ọ̀rẹ́kọ̀. àkọ́kọ́ ẹ̀ ọlọ́ọ̀bá fi nǹkan méjì búra ọlọ́ọ̀ni wọ́n sàmà mọ́jẹ̀ ó lò fún ọ tó ní ẹgbúra ní wà lọ́ọ̀hùn kò búra kò búra ó mọ̀ pé búra kó wú ọ̀rọ̀ yẹn ní kẹtọ́rọ̀ tó sọ pé wà lọ́ọ̀hùn kó búra pẹ̀lú orúkọ ara àwọn ara àwọn ọ̀rọ̀ máa ń fún ọ̀rọ̀ ní ẹ̀wọ́ ọ̀sà tó tó bá sọ pé wà wọ́n sàmá ì ọlọ́run ọba ní mo búra pẹ̀lú sẹ́mà ọlọ́run ọba búra pẹ̀lú sẹ́mà ti sọ nínú àwọn ìmọ̀ tí ń bẹ lára sẹ́mà síwájú nínú ẹ̀ onígbé ọlọ́run ọba ó mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àtẹ olú nínú ẹ̀ onígbé ọlọ́run ọba ó fi àwọn mẹ́rin rí sẹ́mà fún wa tẹ́pítà bá ti ń wo bẹ̀ àmọ́ ti bẹ̀ dá ọlọ́run ọba mọ̀ fún kólé. nínú ẹ̀rí pé ọlọ́run ọba ti fẹ́ mọ̀ yẹn ní ìpele méje. Àwọn ọba ṣe sẹ́mà nípele méje kò dẹ̀ sí àbùkù kẹ́kẹ́ ń bẹ̀. Kò sí àbùkù kẹ́kẹ́ lára sẹ́mà gbogbo àwọn tí wọ́n ń ṣe research láyé.

sọ ajẹ́ pé ọjọ́ iye ọjọ́ orí wa lónìí ni ìbọ̀dá ti fi rí sẹ́mà ta ló ti wá rí àbùkù rárá sẹ́mà. Bàdà lákùnmùhùn bí lámàdé ẹ̀sàmà á. Bàdà lákùnmùhùn bí lámàdé ẹ̀sàmà á. وزينها فما فيها فطور وزينها فما فيها عيوب وزينها فما فيها subhanahu wa ta'ala gbàtí tó bá ti gbà. ọmọ ìlà àmàdé ẹ̀fẹ̀nà wà zẹ́yà lẹ́hà àfẹ̀nà fi àbùkù wà zẹ́yà lẹ́hà àfẹ̀nà fi àbùkù. Allah subhanahu wa ta'ala gbàtí tó bá gbẹ́tẹ̀ yẹn bá ṣe nǹkan tó bá dà èyàn náà fi fọ́ọ̀mù èyí ó fi yára ìgbé à ah, mo ṣe ìtẹ́lọ̀ tó rẹ́sọ tó dọ̀kọ̀ àlímì mọ́rẹ́sọ ọ̀rùn sáàbùn mọ́ tí ò bá rẹ̀ dá kàálì pé mọ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala bá tó ṣe sọ́nà tó dáa tẹ́ ọlọ́run ẹ̀rí tí bẹ́ẹ̀ bá Al-Qur'an Allah sama mọ́ fi sọ́mà búra sẹ́mà sẹ́mà sẹ́mà àti àwọn tí sẹ́mà kó rọra. Ṣàmùsí ọ̀dọ́ káàkà wàlùkọ́mà ìlídà tàlá. Nínú àwọn tàbá sí lọ́wọ́ wájú nìyẹn. Wàsábà ìwàsọ́ọ̀rì. Aláfún àtúrà búra pẹ̀lú sẹ́mà. Sẹ́mà nìkan kọ́ wàsọ́ọ̀rì kan. Ọlọ́run bá ní a fi àsọ́ọ̀rì kì àwọn àfá àwọn kí ni pè ní tọ́ọ̀rì àtọ́ọ̀rì ni gbogbo in tó bá ma ń wọlé lóru dúdú àbí nínú òkú ìtì máa tọ́ ìyá wá nígbà lóru ní tí èyí ọlọ́sàn ẹni ti bá máa rìnrìn alẹ́ wa máa pọ̀ wọlé tọ́ọ̀rì tí bá máa alẹ́ tó láìkì kó máa ẹnu tí wá nínú hadith anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní azukaru nínú àwọn azukaru tó wá bàbá sára fún pé ìwọ́n àwọn olùdókè mẹ́tìlá àtẹ́mẹ́tì alẹ́tì láyé jáwé zòwò ní bára wà náà fájìrì mi ṣáàrì máa kọ́lá kọ́ wà bára wà dára àmì ṣáàrì máa yẹ́sùn mi sàmá àmì ṣáàrì máa yàrù dùn fúri àmì ṣáàrì máa dára fìlà áwù àmì ṣáàrì máa yàkùn dùn mí àmì ṣáàrì fìtà ní láyé nínú àdúrà dáwọn bí máa ń ṣe ní sallallahu alaihi wasallam nínú ẹ̀ ìsàbẹ̀lò tó yà fò àmì ìṣẹ́rì kulli tọ́ọ̀rì kàdébí ni mo fi wọ́n lọ́n wá ìsọ́ kúrò níbi gbogbo agbúrú kulli tọ́ọ̀rì kí gbogbo agbúrú àárín òru pátá ilẹ̀ tọ́ọ̀rì kan àfi tó bá jẹ́ pé àárín òru lòun náà yẹ tó lóko dọ̀kẹ́ bọ̀tẹ́ pé èrè òru tiẹ̀ lórí dáadáa ní mẹ́rin lé lórí yàrá ṣẹ̀mọ̀ ẹgbẹ́ àwọn Yorùbá lọ àwọn afi òkun ṣégin okùsẹ̀ka òru ọmọ ẹni ọwọ́ tó fi wá ní ọ̀hàdí ìbàdàn sọ́lá rẹ̀ sọ́lá mi pé kẹ́ni kẹ́kẹ́ nínú yín kó má jọ sí àwọn ará alẹ́ rẹ̀ bìbà lóru yàrá pé nínú ẹ̀kọ́ sáfàrà tẹ́yẹ̀ má lọ rìn àjò kéèyàn má padà sọ́dọ̀ àwọn alẹ́ yẹn ní òru àyàfi kí wọ́n ti mọ̀ wọ́n ti surprise package fún àwọn rẹ̀ olóòrìn àjò láti bí ọjọ́ mẹ́ta ó wá fẹ́ dé ó wá fòrú wọ̀lú alẹ́ ló fi dé kò sì mọ̀ tẹ́lẹ̀ kò bá súnà kò sí kí n jẹba aburú pọ̀ tí ẹ̀rí fojú rí tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ so fẹ́ǹjẹ́ ti ní ìyàwó lé àbẹ́ǹjẹ́ padà ní lọ́jọ́ ọ̀la kọ́lọ́ba ní sí lọ́rùn fún yín so má ṣe surprise package irú yẹn so bí àgbà tó ń ti lò pé ìgbà tó sì ìgbà tí ò sí níbi jẹ́ mẹ́ta owó kìtì ń dọ̀tí ọmọ ti àgbẹ̀ títí rúùmù ó ti rẹ̀ ó lóun ò lè dá kó bá dáa ọ̀la òun lọ mọ òun ti tilẹ̀kùn mọ́ ìwọ wá ló fẹ́ surprise package ó délé ọba gbogbo ẹ̀bẹ́ ẹ̀fún lè dìjà ó lè dìjà ó so tọ́rìk ó ní gbogbo nǹkan ni jẹ̀má gbogbo tí bá ń jáde ní òru ni mẹ́ ń jáde ní mẹ́rin kí ì jáde lọ́sàn ìmọ̀ farapamọ́ lọ́sàn tó bá dùn yóò ṣe kí ni o yóò wá jáde tí èyí bá ṣe bí ọlọ́run bá sàlàyé tọ́rìkù tó gbà nílò pẹ̀lú àdínábì ni gbogbo tọ́rìkù àbámọ́ tún sí gbogbo ń tà sọ kalẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá sàlàyé tọ́ ní ìlú pàdé rẹ̀. ọlọ́run kí ni yóò fi mọ ìwà nípa ìta pẹ̀lú tó mọ̀ gbogbo ti rí àdọ̀rọ̀ nínú àwọn ọlọ́run ti sọ fún ànábì ní sọ́là ọlọ́run ti sọ èsì fún ànábì ó ní ṣùgbọ́n ẹ̀pọ̀ wá ní fi bí mádí ó wá ní ìlú ìtò ti ṣẹlẹ̀ kọjá wàmẹ́ àdìrọ̀ ọ̀kà but tó bá sọ pé wàmẹ́ yùdì rí ká sẹ̀gbẹ́rẹ́ rẹ̀ wà náà lùkùrán wàmẹ́ yùdì rí ká yùdì ká làálà sábà kọrí ìtẹ̀kùn kọrí bá wàmẹ́ yùdì rí ká làálà ó yẹ mẹ́ta ló wà náà wà máa yóò dìrí káyà mélòó àkùrá wà máa àdìrọ́ kan náà kùrá mẹ́tàlá ni mélòó àkùrá jẹ́ wa àjọ wa àkàwùrú bẹ́ẹ̀ ta ẹ̀yin òfà àdúrà ẹ̀yà. máa àdìrọ́ kẹ́mẹ́ lẹ́yìn lẹ́tọ̀ọ́ kọ́dẹ̀. ìkànnù àwọn jẹ̀ka bíi márùn-ún àfihàn lẹ̀ káwọn mẹ́lẹ̀kẹ́ ọmọ ọ̀yà wàhán jazakallah khair wà máa ọ̀yà wà máa àdúrà kàmẹ́ lẹ́kọ́ọ̀rẹ́ ojú méjì ọ̀yà. ọ̀yà الحاقة الحاقة ما وما ما àwọn àdàmì ìdàgbé ẹni mọ́tẹ́ ní ẹ́ tọ́ ẹka mẹ́ta mẹ́ta tọ́ gbogbo mẹ́tẹ̀lẹ̀ tààrà sọ gbogbo ti ẹ̀fẹ́ lè ní ọkọ̀ di mélòó Sufyan sọ pé gbogbo bí ta bá ti rí gbólóhùn ọmọ àdúrọ́kà náà Qur'an mẹ́rin lápẹ́ wọ́n ní Qur'an lójijì wà mẹ́rin àdúrọ́kà ma yawmul fasl mùsàlá tàbí mẹ́rin àdúrọ́kà so bá bá bá bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ sàdí ìpínu yẹn ó sọ pé gbogbo bàtà bá ti rí mẹ́rin àdúrọ́kà tó bá ti wá ní báwọn ajẹ́pẹ́ ọlọ́run bá ti sọ nǹkan yẹn fún ọlọ́run bá ti sọ èsì ọ̀rọ̀ yẹn fún ta ni. nǹkan tó fi àná sọ ni ọlọ́run mọ́ ọlọ́run àmọ́ ó ní ìgbọ̀n tọ́lọ́mọ sọ pé wà máa Qur'an mẹ́ta ó túmọ̀ sí pé ọlọ́run bá wò sọ nǹkan yẹn fún ànábì ẹ bá rẹ̀ wo méjì nínú mẹ́ta ọ̀rọ̀ yẹn ẹ̀rìkẹ́ wà máa yóò dèrí kà táà ẹ̀rìkẹ́ wọn ní sèpẹ̀lẹ́ ọjọ́ kiri o. alimẹ́ Muhammad al-amin al-Sharqi rahimahullah rahmatul abrar bàtà àwọn amú ọ̀rọ̀ sí Sufyan sọ yẹn wọ́n ní pé lóòótọ́ ni ẹ̀kẹ́tí sùfíà ń sọ pé gbogbo ọ̀rọ̀ tọ́wọ́ àgbà mẹ́rin àtọ́lọ́kà ajẹ́ pé ọlọ́run bá ti sọ èsì ọ̀rọ̀ yẹn fún àrẹ́bìsà sálà ilá àmásẹ̀ tẹ̀síbẹ̀ wọ́n ní àyàfi ní ààyè kan nínú mẹ́tàlá tẹ̀gbé ẹni tó sọ nǹkan náà ti ti gbìyànjú pọ̀ sọ pé mẹ́tàlá tẹ́nìkan wọ́n ní pé pípọ́ ọlọ́run bá wò sọ ẹgbẹ́jọ́ akọ̀ wọn níṣe pẹ̀lú ajá kìíyàrá pé sọ ọlọ́run dẹ sọ nǹkan ẹ̀fà níbi sọ̀lá so nínú nǹkan tàbí ẹgbẹ́ tẹ̀lé ní pé tí ọlọ́run bá bá dákẹ́ lórí ìwà tọ́ríkì àti sọ pé tọ́ríkì bí wọ́n ti ṣe kí ni o àfi òru rìn so àbámọ̀ tún sí gbogbo táì sàlàyé lọ ẹ pé ọkọ̀ tó fòrú wọlé tọ́ríkù ni àjọ̀rọ̀ tó rìn lálẹ́ tó fẹ́ sí ọ̀ṣùtà tọ́ríkù ni èyí dáadáa náà tó náà kàtí àlóòrùn tẹ́gbé tó bá pé lọ́sàn yóò fi sùn àwọn èèyàn wà báwọn tẹ́gbé ògùn bá ojú wọ́tọ̀ lẹ́ni tó wọ́n rí kù àbí ṣùgbọ́n ọlọ́wọ́ bọ́ òfìlẹ̀ bẹ́ẹ̀ ìtìlá ọlọ́run ìràwọ̀ anájìmọ́ èyí tí máa ń tẹ̀gbọ́n lẹ́gbòó. ìràwọ̀ tí ó lè kí ni jọba àlùmọ̀bí tí ó pé ìmọ́lẹ̀ rẹ̀ báyìí kò sí pé èèyàn rí mẹ́rin ṣẹlẹ̀ ìràwọ̀ tí máa tàn mọ́lẹ̀ ọ̀bìn náà jimi hum. so ìràwọ̀ tẹ́pẹ́ tí ó tàn mọ́lẹ̀ báyìí gbé àwọn yóò sì máa fi mọ̀nà nínú sánmà wọ́n fi rìnrìn nínú sánmà. àwọn afọ́nimọ̀ tafsir rahimahullahu ta'ala wọ́n ti gbọ́dọ̀ wà náà jí wọ́n ní ìjẹ́ ìtumọ̀ rẹ̀ ìtìláàfù wà lórí rẹ̀ wípé tí gbogbo ràwọ̀ ló kó tó pé gbogbo ràwọ̀ lámọ̀ títẹ́ kí ni ń tẹ ìmọ́lẹ̀ àbí àwọn ìràwọ̀ kan ní mọ́lẹ̀ tí wọ́n tún mọ́lẹ̀ ju àwọn yòókù lọ ọ̀rọ̀ méjèèjì náà ni ó ń bẹ lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ tẹ̀sí rahimahullah rahmatul abdullah إن كل نفس لما ó lé ìràwọ̀ yìí àwọn tí wọ́n sọ yí pé àwọn special ìràwọ̀ ni wọ́n ní ìràwọ̀ yìí ńlá ìwọ́ lẹ́bí ìdí ogun mẹ́tàlá ẹ̀ ó máa ń mú ìmọ́lẹ̀ wá ní òru dúdú bákan àwọn èèyàn fi máa ń rí na fi ìgbòlù mẹ́tàlá báwọn ìwà ìgbà ọwọ́ àrùn gbèsà ìnùjà fáwọn akọ̀tàdà sọ pé kámúdàrà wà láàmú gbogbo ìràwọ̀ pátá ni àyà ìkónú tó pé kò sí ìràwọ̀ tí kìí tẹ ìmọ́lẹ̀ olùgbòràn lọ. wọ́n dákọ̀dá kọ̀tàdà ọmọlá oníhùwà àrùn gbèsà ìrìnlójó lè ẹnà tòlú àhábìlẹ̀ ó ń torí pé gbogbo ìràwọ̀ pátá ìgbà orin àwọn ọmọdé àjẹmọ́ àjẹni وكل من أتاك ليلا فهو صادق كما والظاهر والله أعلم أن المراد جنس النجم الذي يبتلى به في ضربات البر والبحر ajẹ́ pé anájì àtọ́rìk ọlọ́run ọba búra pẹ̀lú ìràwọ̀ ọlọ́run ọba búra pẹ̀lú ìràwọ̀ tó ń bẹ ní sẹ́mà ọlọ́run ọba ní kí ni ó fi màwà anábì ń ta gbàlúrò pẹ̀lú tọ́rìk anájì mọ́ ọlọ́run ọba ní náà ní ìràwọ̀ àsáàpì rẹ̀ ètò máa tẹ ìmọ́lẹ̀ fún gbogbo ayé Kí lọ́wọ́ bá ń búra lé lórí? Ọ̀rọ̀ ọ̀bẹ́ ni tó ń búra lórí pé ń kó lò láti lámà àlẹ́yà hafiz. Ọlọ́run ọba ai máa kún lò nafsin ilẹ̀ àlẹ́yà hafiz. Ẹni لما بالتشديد بالتشديد الميم أفسي إلا إن كل نفس الله نقول سيئة ميك باي وتكين جماعة وسيئة ميك باي إلا làmá àlẹ́yà hàbù àfikọ́ jẹ́ wípé ọlọ́run ọba ti fi olùsọ́kẹ̀ pẹ̀lú ẹ̀ kò sí ẹ̀mí kan báyìí tó ń mí lọ́kì lọ́lẹ̀ àkójẹ́pọ̀ ọlọ́run ọba ti fi hàbù kẹtì olùsọ́ olùsọ́ yìí yóò máa kọ kalẹ̀ nínú àwọn ẹsẹ̀ rẹ̀ máa yẹ fi dùnmí kọ́ lè nílò àlàdé yìí kò sí nǹkan tẹ́ sọ ní iṣẹ́ tẹ́ níwà àti jẹ́ pé ọlọ́run ti fi olùsọ́kàtà ìlú yìí ń kọ́ rẹ̀ wọ́n kọ́ wọ́n kọ́ iṣẹ́ yìí nínú iṣẹ́ olóore àtàyídá rẹ̀ àti tó dá àti iṣẹ́ ṣe pamọ́ àti iṣẹ́ gbàgbà wọ́n kọ́ rẹ̀ hafizun bákẹ́ ní àwọn míì nínú àwọn màláìka yálà ni wọ́n sọ yìí so ìtumọ̀ méjìlá fún hafizun báwọn كل نفس Hafiz, àwọn màláíkà tí ń ṣe kí ni tí wọ́n ń kọ́ sí ẹ̀yìn ilẹ̀ Hafiz ni wọ́n. Inna alaykum la Hafiz, kiraman alaykum Àwọn màláíkà tí wọ́n. ń ṣọ́ wa tí wọ́n ti kí tí wọ́n ń sọ wa hafizu ni wọ́n àfà wá ní èwo ni a tu sí jù nínú ìtumọ̀ méjèèjì tẹ̀pàdé oníkọ́ ìdà tẹ̀sílẹ̀ àtàwọn olórí gbé tá a bá ti rí àyà tó bá pé lọ kó ìtumọ̀ méjì sínú tí ìtumọ̀ méjèèjì ẹ̀ sì ṣe kópa bùkínà tó pàmò ṣe àpòpọ̀ ọwọ́n tẹ bá wo sí bí àyà bí súra yìí ṣe wá àti àyà ìkẹfẹ́ lórin jù kan lọ bọ̀ ó méjèèjì náà lè sọ àkàsọ yìí ó ní stéèjì tí kọ̀ọ̀kan ti ń wá ni kéèyàn tó bàlágà ó tó di pé àwọn háfábà àwọn màláìkà tí wọ́n ń kọ sẹ́ẹ̀lẹ̀ tí wọ́n di wọ́n ń sọ láti kọ gbogbo tó bá ṣe lẹ̀ àwọn hápáwọ̀ tí wọ́n ń sọ bí hádìsù bí ọdẹ wọn ò lọ́dọ̀ rẹ̀ ìgbà tó ti wá di náà ti dàgbà ó ti bàlágà àwọn hápáwọ̀ tó ń kọ́ ọlọ́ọ̀bá ní kullu nafsin lamma 'alayha ó tí ẹ̀mí kan àfikọ́ jẹ́ wípé ó ní olùsọ nínú àwọn màláíkà tí wọ́n ń kọ gbogbo iṣẹ́ rẹ̀ ẹlẹ̀ iṣẹ́ rẹ̀ ní àbí iṣẹ́ bí èyí tó bá ní kó ṣe mẹ́ kí lọ́pàá tá a sọ pé ká tú sí pé àwọn tí wọ́n ń kọ sẹ́ẹ̀lẹ̀ ó fẹ́ lóòrè pẹ̀lú tọ́lọ̀ bá fi tẹ̀lé yìí. ọlọ́run o fàlìyàn dúró sáà. mímà ọlọ́run abẹ́ sọ̀rọ̀ nípa kó mú òye kìí wíwò lásán ó wo ìwòye ti làákàyè. níbi tí ọlọ́run ọba ti dá ọlọ́run bá fẹ́ kìpọ̀ rí wá fún wa bí ta ti wá bí a ti gbàgbé ọlọ́run bá ní falẹ̀ yà ń bò lè sáànù mi mà kó lẹ́kọ̀. ọlọ́run bá ní kọ́lùkọ́lù púpọ̀ kan nínú ọmọ ènìyàn kó wo ibi tó ń tọ́lọ́run bá ti kú ayọ̀ hawa kú àti ànábì wa Amir ayọ̀kú, àwọn mẹ́ta, Tánàtán, Anábí Adam, Àwá, Anábí Wàmísá. Ẹni tó dàbí ní ẹ̀tọ́ fi ní káyọ kúrò, wọ́n ń torí tọ́lọ̀dú fi tẹ̀lé náà nínú súrà yìí náà láti fi káyọ àwọn yẹ kúrò. Nà. Kòlẹ́kọ̀ ní máa ń dá yín ọlọ́wọ́n ní kúlì kọmi máìn dáàfì adáyín láti bí máìn omi kan dáàfì kí tí máa ń jáde fòkì ìmọ̀sẹ̀kí pàtàdáfà nǹkan tí bá máa ń ti máa bí kí táàpù bí kí sí ẹ̀rọ kéèyàn ti fọwọ́ bò lórí báyìí àbí kéèyàn gbé kiri lórí ẹ̀ kẹ́lẹ́ kéèyàn ká yọ kílẹ̀ kó sáà pé kí yóò ti ọwọ́ yẹn jáde báyìí hmm. ní ti máa ń yàn ẹ̀yà wọ́n sọ pé àwọn odò yẹn ó ń fi mọ ìbá àbájọ ó ń ó mú ẹ́ kílẹ̀ pé ọlọ́ọ̀ṣì ní ọlọ́ọ̀ṣì èso Yorùbá Yorùbá náà ìbú Yorùbá làwọn wà ó ń tú jáde náà lásán pọ̀. wọ́n ni yóò ń dúró ní sọ́ọ́ ọlọ́run ní kóníkálukú jókòó kó ronú kúrò àrẹ pé níbo ni mo ti wá níbo ni wọ́n bá ti dá mi gẹ ọlọ́run má jìnà kó lè kọ́ mi má ẹ̀ẹ́dá afẹ́fẹ́. ẹ pẹ̀lú kọ́ọ̀lù kó lè kọ́ mi má ẹ̀ẹ́dá afẹ́fẹ́ láfíríkà yọ ádámẹ̀ kú rúgbé ádámẹ̀ ìbúrọ̀ jí lóhun jẹ. خلقه من تراب ثم قال له náà jẹ́ wọ́n ti dán yẹ̀pẹ̀ àrẹ́bí wa eh, hawa hawa ni bọ́lá ti dá اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها مما ينافق يو القرون hawa arabi wa isa alayhi salatu wassalam immi wa kalmatuhu alqaha ila maryam hadithu pé ọlọ́run ọba gbólóhùn ọlọ́run lọ́lọ́run ọba sọ sí maryam pé máa lóyún orí àmì mímá ni oyún tí ó ní ọkọ̀ kẹ̀kẹ́ àwọn tó fi láyé ní kó ń sábà bí ìyá ní sọ́tù maria bàjẹ́mẹ́ lọ́dọ̀ lásìkò kálí parí sọ́ra ọlọ́run ọba ní kí jibril maria pé ó bímọ kò sí àtọ̀ kẹ̀kẹ́ tó débẹ̀ kò sí rẹ̀ mọ́ o kìsẹ́ pọ́lọ́ ọ̀ká pàdé sí ẹgbẹ̀tọ́ lọ́sọ pé náà ọba ti so àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan láti pé wọn ò bá fi Ọ̀gá bí a kọ̀ wá. Nà àbá wọn tàbí sọ̀rọ̀ gbékè. Nígbà sọ̀rọ̀ tọ́pàá lè yẹ́ ń lè sáàn. Ọlọ́run bá ní ronú àbá ẹgbẹ̀ tí bá fọ́ nígbàtà pọ̀láyé tàwa sọ pákáyọ̀ mẹ́ta kú sẹ́pà àtàwà mí gẹ̀ẹ́lẹ́ gbẹ́yọ̀ mẹ́ta kú ní ṣé amẹ́ta kò kéésà àtàwà mí nìkan amọ̀ àṣọ pé gbogbo ọmọ ènìyàn so ìdá alàlà agbẹ́ ìtò tọ́lá sọ ìlú ìtò kọ́mẹ́ǹt jù nípa ẹ̀dá ọmọ ní pé ìdá ọ̀rọ̀ àti wá. tọ́lá bá ní kíkó wá áfíríkì omi tí máa ń tú jáde pù ọlọ́run bá bẹ́ sọ ibi tó mìíràn ti ń wá ọ̀rọ̀ jù ní ń bá yẹn sọ lóbi àtàrà ọlọ́run bá ní yọkúrú jù omi náà ó ń jáde ní bẹ́ẹ̀ni sólè wọ́tàrà ọ̀rọ̀ méjì gbòógì nínú àwọn afọ́nímọ̀ ìtàkùn ìsọ̀rọ̀ wa yọkúrú jù ní bẹ́ẹ̀ni sólè wọ́tàrà ìbù abákan sọ wípé ó ń jáde láàrin ògbóró ẹ̀yìn wá sí ìbàdí fún ọkùnrin wọ́n tààrọ àti igbáyà obìnrin àrin igbáyà obìnrin ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ kejì ni wípé yẹ́kùrúdùmí bẹ́ẹ̀ ni sórí wọ́n tààrọ yìí omi yìí tó ń dọmọ yìí ó ń jáde láti ògbóró ẹ̀yìn wá bàrá àti ọkùnrin wọ́n tààrọ ìbà àti gbáàyà ọkùnrin yìí náà ó jẹ́ bàbá èlò ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n sọ yìí nípa wípé mẹ́rin báyìí ní sọ́lbì lè rọ́jùl àbí wàtàrọ́ fún obìnrin wípé láti ògbóró ẹ̀yìn ọkùnrin wá síbàdí ọkùnrin àti gbáyà obìnrin ìní àtọ́ ó ń pàdé tó wà ní kí ni jàmá ẹgbẹ́ ẹni tí wọ́n tó gbajúmọ̀ jù abẹ́ẹ̀kọ́ ni apákan sọ pé ìtumọ̀ yìí ló tẹ̀wọ̀n jù torí pé òun ló bá ìtọ́lọ̀ torí ẹ̀ sọ bí káwọn ronú sí ibi tó ń ti dáwà imú kí ló sọ́nà ọba tó ń wá dá láti bi omi yẹn ó wá ọkùnrin sóbìnrin yẹn òun kápá kóhun tún lè dá padà

wọ́n sì n'agba abụọ, wọ́n dàgbà abụọ, wọ́n dàgbà bọ̀ wọ́n a nígbà wọ́n dàgbà bọ̀ lọ́lẹ́wé wọ́n á fi àdúrótó ni wọ́n wá pàdé ẹ máa wo àbútàbà àwọn wọ́n gbé bàtí wọ́n pàdé yẹn nínú ọlọ́sìfẹ́ òdìdí yẹn látara àwọn méjèèjì abala kan wà ń bàtọ́ wá di pé wọ́n wá dàgbà tí wọ́n á di pé àwọn fẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ tẹ́kọ̀ sọ̀rọ̀ tẹ́tà tọ́lọ́ ọ̀rọ̀ tá nìkan wọ̀ wọ́n wá pàdé tara ti ibi tó wọ́n ti fi kọ́ ti ibi ọdún tó wà mẹ́ta ti ó sì pàdé sì dòdìdè yẹn. kí ló fi yàtọ̀ sí pé ó ti kú tẹ́ egbò ẹ ti jẹrà ara ti dànù gbogbo ẹ̀ òjọ́ra mọ́ ó ti fẹ́ kárẹ́ nìyà rí aláwọ̀ sọ̀rọ̀ àkókò àlà kí ló fi ẹ̀tọ́ sí àkọ́kọ́ iná ẹ̀gbọ́n tá a sọ̀rọ̀ bí ó ti jẹ́ pé o tó di odidi báyìí ọkọ́kọ́ ti wà ní fífọ́ká sára bàbá àti ìyá tó bí ọ ọfọ ọká sára wọn ọlọ́pàá àwọn ató ọ̀pàpọ̀ padà òdòdì tó dàbí pé a sọ pé òkè o àwòrán àwọn mọ́tò tango ẹ́ńjìn táyà kìtùnú bírèkì àtàwọn ọmọ ìyá wọn ní sọpá àti ìṣẹ̀fọ́ yọ́kọ̀ wà lẹ́nu àwọn èèyàn wà kọ́pù èrò tí ni pọ̀lọ̀ jìjì ṣé ìbátá ilé rí kọ́pù tó lójì dìun ṣé àánú lè tọ́mọ́ tuntun para para para para àtúndà para ní mi sọ́njì yorùbá ni mo tó yé àbí wọ́n ní sọ́yìn làwọn sọ wípé ní bẹ́ẹ̀ni súnlẹ̀ wà sàrọ̀ ìlú ní. Kòlẹ̀kọ̀ àkọ́kọ́ nìyẹn ẹlápùsí ìtumọ̀ ẹ̀rẹ́ jẹma ìtumọ̀ kejì wà wúwà àrùdà òun ló sì tẹ̀wọ̀n jù كما قال الإمام عقيل رحمه الله تعالى وغيره من المفسرين حتى الشيخ الأمين الشنكيد رحمه الله وغيره من المفسرين àwọn lọ síbi wípé yakurudu mímẹ́rin sulbi wataroid ó ń jáde látara ìbára ìdí òbóró ẹ̀yìn ọkùnrin àti gbáyà ọkùnrin yẹn náà a ní pọ̀ rẹ̀ ló sì bẹ́ẹ̀ wọlé jù nínú òtúmọ̀ àwọn àdúgbò kí ẹgbẹ́ ètò àti kọ́kọ́ sọ yẹn a rí òun gbé pẹ̀lú súra yìí tẹ̀gbàrò ó sì bá ìkímọ̀ ìtọ́nà tó dẹ̀sọ̀ súra kalẹ̀ àbí kí wá ta fún wá sọ wípé ìyẹn tẹ̀wọ̀n wọ́n ọba sọ yìí jẹ́ ọba fi ń sọ ibi tí omi ti ń jáde ó sì sọ bómi yẹn ṣe máa ń jáde pé mẹ́rin eh, mẹ́rin dá áfíríkì rèé omi fòkì yẹn ọ̀dọ́ ọkùnrin ló ti máa Yorùbá yóò yé o. Ọ̀dọ́ ọkùnrin ni a ti rí ìròyìn pé omi yẹn ń jáde níjáde fòkì. Jíjáde yẹn lọ́lọ́run wá ń sọ bí tó ti ń jáde máyìn tó ń jáde fòkì yẹn. Èyí ti jáde fòkì láta ní o ipe tọ́lọ̀ ọba rún ìyá kúrújú nígbà ìdáìlì sọ́dẹ̀ wà nígbàwọ̀n omi tó ń jáde fòkì yìí ó mẹ́ ń jáde láti ara ògóró ẹ̀yìn wábàdí mọ́ igbá ìyá ọkùnrin náà ṣùgbọ́n afá kan sọ pé àtàrọ ìb wọ́n ti sẹ́ni tàrọ ìbù yẹn ó wà nípò tí àyà ibi tó ń jẹ àwọn ọmọbìnrin tọ́mọ mẹ́múráyà àwọn obìnrin ibi bó ṣe wà lára obìnrin yẹn tààrọ ìbù ní ti ti ara ọkùnrin ìdán ọ̀rọ̀ méjì tí àwọn onímọ̀ tẹ̀sílì sọ rèé tá a bá sọ náà sọ kò sí ìtì àṣọ ọ̀lọ́ ààrẹ. ìnáwó alárọ́jì yìí lakọ́ọ̀dì ọ̀rọ̀ méjì ló u ii tàbídà mẹ́rù ni. ọ̀dọ́ta ní pàràṣẹ apákan sọ pé ìnáwó alárọ́jì yìí lakọ́ọ̀dì ó ń bí ó mí tí ìdàgbò lè fi yíra ẹ̀ tó yé jàmá iná àwọn ọlọ́run bá ní sẹ́ẹ̀rí ọlọ́run báyìí àlàárọ̀ jíyè lórí dídápadà rẹ̀ rẹ̀ yẹ ta ní bá wí ṣé omi yẹn ní bá wí ni àbí ọmọ nìyẹn pàdéyàgbọ́n ìsà àbákan sọ pé omi yẹn wípé ọlọ́run sọ pé à òun ọlọ́run ọba omi yìí bó ṣe jẹ́ pé tó ti jáde bó ṣe jẹ́ pé fagídí jáde yìí láti ibi ògbóró ẹ̀yìn àti gbáyà ọkùnrin ta sọ pé wàá jà yìí àbí fáwọn tó sọ pé àti ògbóró ẹ̀yìn ọkùnrin àti gbáyà obìnrin tó jáde fòkì ọlọ́run ọba kápá kó jẹ́ kí omi yìí ọ̀pá sí ibi tó ti wá bí kẹ́hìn sọ pé bí kẹ́hìn sọ pé èèyàn lè oúnjẹ tó yẹ jẹ àbí ká kí tí wọ́n tẹ̀yà lọ sútù láàrin láti inú kí ní abẹ́rẹ́ tí abẹ́rẹ́ rẹ̀ sọ abẹ́rẹ́ ti injection tí wọ́n bá tẹ̀ jáde tẹ́ pé omi ó jáde mẹ́rin bọ̀ sáré yẹn káwọ́ ní dókítà sọ pé òun kápá kó òun dá omi yẹn padà sínú kí inú kí n padà ẹ̀dá kò sọ́lọ̀ òun lè ṣe bẹ́ẹ̀ sọ́lọ̀ máa ní kí àtọ̀ bá padà sí ló ti ń bọ̀ ẹ̀ náà ó lè ṣe bẹ́ẹ̀ òtúmọ̀ yẹn dá lóòótọ́ mọ́ ọlọ́run bàrẹ̀ lónìí bí àyà ọlọ́run bàrẹ̀ lónìí pé ọmọ ènìyàn iná wo àdárọ́jẹ́ yìí ọlọ́run dàrẹ́ rò pé ọlọ́run ààrẹ ikú ọlọ́run bá kápá kó wọ́n dá

àbàbá ní ọjọ́ tó jẹ́ wípé túbìlà sàrà gbogbo kọ̀rọ̀ ọmọ di gbangba àbí ọjọ́ àdìkìyàmà ọgbọ́n tí kọ̀rọ̀ ó di gbangba ọ̀rọ̀ tó tún jùlọ ni pé ọjọ́ àdìkìyàmà ayé yìí nahkumu ala an tí ẹ bá ṣe tọ́nà sí wa gbangbara fi ń dájọ́ ní ayé ń bí nìyẹn ọjọ́ alkiyama túbílẹ̀ sàrọ̀ ìkọ̀rọ̀ ni wọ́n fi dájọ́ ìyẹnu wípé ẹni tí ó hàn sí gbangbara yé pé yàn dáadáa ni tọ́kàn rẹ̀ ò ti dá ọjọ́ alkiyama wọ́n mú ọkàn rẹ̀ wọ́n wọ̀ sí ẹgbẹ́ ọkàn rẹ̀ ọ̀dá ẹ̀wò Gbogbo gbàǹgbà wọ́n ṣe kí ni? Ó dáa. àbí tí bá ní mẹ́rin pa wọ́n sì pé ọlọ́run ọba ló fi hàn mí pé múnà sí kí ni wọ́n tí bá ní mẹ́rin pa wọ́n sì wọ́n sọ pé àbí ìpàkí ni ó ọ̀pọ̀ àwọn ọmọdé rẹ̀ àwọn èèyàn gbangba ni wọ́n máa wò bọ̀tọ́dì alkiyama túbílà sàrọ́ọ̀ kọ̀rọ̀ nípa àníyàn kọ̀rọ̀ wọ́n wà máa tú jáde ìtumẹ̀tọ́ wà nítòsí nìyẹn yàwó máa túbílà sàrọ́ọ̀ ọjọ́ alkiyama wọ́n máa kó gbogbo kọ̀rọ̀

àgbóná wá wà ah, ọlọ́run ni wọ́n ẹ̀kẹ̀rọ pé ní wọ́n láyé ní ah, ọba náà nǹkan ni wọ́n ń ṣe tí a pẹ́ta yé àlẹ́ ah, dájú eléyìn láyé wọ́n láti àmì wọ́n dá jẹ́mọ́ ìjẹ́ ẹwà jẹ́ ẹ̀rí fún ẹ̀jín sáìdá ó ní àwọn ọkàn lọ́wọ́ wò àwọn àfáà ní gbogbo ìgbà tí ọkàn ìyẹn bá ti dá gbangba yọ̀ọ́dà láyé náà gbogbo ẹ̀ sí gbangba rọ̀ mọ́dá dára láyé náà àmì pé ọkàn rẹ̀ ọ̀daràn fẹ́lẹ̀ kìyàmẹ̀ á túbúlà sàrọ́yìn ọlọ́run tó wá fi hàn wá pé à ìdẹ́ rí ń parẹ̀ láyé bó ṣe mọ́ bí àìdá rẹ̀ ó tún jù bá ń lọ rábìgbà tó fẹ́ wà máa tó fi sòdóró home àtùbà ọlọ́run nǹkan tí ń bẹ lọ́kàn wọn ó tún le jù bá ń lọ ẹni tó lè láyé tó lè wò sùsù yàwó ma tó bèèrè ọjọ́ alkiyama gbogbo kọ̀rọ̀ pátá inú ó di gbangba wọ́n níjọ́ alkiyama ní hadith imam bukhari rahimahullah ta'ala ẹni tó bá fi ààbò sí àwọn èèyàn ọlọ́run wọ́n wà á lẹ wọ́n rí flag ẹ̀ bí ẹgbẹ́ flag ẹ̀ bá ti flag yẹn àwọn aráàjì ọlọ́mọ́sílẹ̀ wọ gbówá ah. lẹ́bàá máa ní àmì tàbí mẹ́rin pé àwọn kìnnìkan o àwọn kìnnìkan o láti kìí ìwọ̀n òṣèṣe nìyẹn wọ́n rí fúláàgì alábòsí láyé pé lágbájá ọmọ lágbájá ó ṣàbòsí lágbájá ọmọ lágbájá ní ayé wọ́n sì rí fúláàgì ọ̀gbẹ́ láti àìmọye ọ̀gá iléeṣẹ́ ọwọ́ wọn lówó ń dé sí àwọn ọ̀kọ́ lọ sí báńkì owó ọmọ yìí tẹ́rẹ́tí yọmọ yìí ìdíwó tẹ́bí yẹ kẹ́sí pẹ́jẹ́dì fún ogbó olú fi báńkì yọmọ yìí ìdó yìí dìyẹ àwọn ọgbà sápò tẹ́pápò sí ni èmi àti ẹ tí wọ́n ní wọ́n ṣe nǹkan fún alẹ́ mẹ́mẹ́ gẹ sọmọdé kìí àmọ́ ni. gbogbo nǹkan kọ̀kọ̀ kọ̀kọ̀ fi ọ̀bẹ jẹ ọmọ yẹn ní sọ abẹ́rẹ́ tí wọ́n ó di gbangbanjọ́ náà ìlà fi ní fọ́nmọ́ sàbò sí tó pẹ́jọ́ kí á mọ́ tó lè ìjọ tó lè ní o ìjọ tó lè ní o ọlọ́mọdé lè máa wà láwọn àṣà síbi náà yàwó mọ́ túbìlẹ̀ sàrà ọkọ̀ tó sàbò sí ìyàwó tí ìyàwó dẹ̀mẹ̀ lọ́jọ́ kí á mọ́ yóò di gbangba ìyàwó tó sàbò sí ọkọ̀ àìmọ́ yóò bí táyẹ̀ pé oúnjẹ ó mẹ́kọ́ máa yẹ̀ ló ń gbé tọ́kọ̀ òsù lè ṣe ìsìn mẹ́láyé ó ti perfect sẹ́rì ó perfect ẹ̀ ó ti sanwó fún èyí tó bá sùn láyé láyé láyé ẹ̀fẹ́ tó rí ọ̀nà ìdúró sí ayé mímọ́ ó ti fún mọ́tò ó ra lé fún onímọ̀ lọ tí ò bá fẹ́ gbọ́ ó ràn sí padà nù àti ọkọ̀ ọmọdé pọ̀ fámílì ẹni kankan ọbára kìí yá mọ̀ gbogbo ẹ̀ so business partner tí wọ́n ń para wọn business partner tí wọ́n jọ para wọn tó wáyé pé owó ti fẹ́ dé yóò pa ní kéde ní kó mọ̀ sọmọ sọlọ kó lè ráyè náwó ọbára kìí yá mọ̀ ìyàwó mọ̀ tóbi ọlọ́wọ́ bá níbi kọ́jọ́ yẹn lè dé táwọn tún gbogbo nǹkan kọ̀rọ̀ tó di gbangba gbogbo ọ̀rọ̀ yìí tẹ́jọ́ sọ ẹnìkẹta ọ̀gbọ́n sí bá ẹwàjá wo ṣe wa òkú tó di jọ́nà ọlọ́run ṣe wá pẹ̀lẹ́ o. Bàbá ìyàwó nínú òkú wà sí ọ̀rọ̀ wà láàárín. Ká tó أي wàhíyà kùlù ẹ̀bá mi sí wàhíyà kùlù wọ́n lò náà ní wọ́n mọ̀ sí ọ̀rọ̀ ọkàn jáde فإن الحساب يوم القيامة على ما في القلوب يصير تيمو سيد القيامة يقف بس لوري يتملوك والحساب في الدنيا على ما في الجوارح أنا كنت سابقا àwọn tí wọ́n máa sọ tí ó ta fi dájọ́ láyé ń bì ara làwọn fi ń dájọ́ lọ́lọ́kìyàmà ẹ̀mí ni ọlọ́run bá fi yọ́ ọ̀kan fi dá ẹjọ́ alábílẹ́jọ́ rẹ̀ tó lẹ̀ wá lédé àmọ́lẹ̀ àwọn min kún wọ́tí wọ́la náà sẹ̀rọ̀ alábílẹ́jọ́ kìyàmẹ̀ wọ́n ní ní agbára kẹ́kẹ́ kúwà agbára tọ̀dọ̀ ara wọn gẹ́gẹ́ tẹ́ni wà lánàá sírì wọn ò sì tún ní ní ẹlọ́rẹ̀ sẹ́tọ̀ wọ ẹlòmíì kú wà níbẹ̀ ìwọ gẹ́gẹ́ pé à ṣé bá ti rẹ́sẹ̀ bí bó ti ẹ̀kọ́ dura náà ó ní lè dura. ṣàpèjẹ́ ìbá tó wá dura nígbà mí ètò lè rí ọ̀rẹ́ rẹ̀ sáré sáré sọ̀pọ̀tì ẹ̀gbà ẹ̀fẹ́ mẹ́rin kó láyé báyẹn bọ́dí wọn láàánú sùlálì kìámù kò sí ẹnìkẹ́kẹ́ tí ó rẹ̀ lọ́wọ́ ọlọ́run sànú wọn lẹ́rọ̀. ọlọ́run bá tó wá tún bọ́ padà síbi ìbúra mi. Ọlọ́ni wọ sàmá ìdá àti rọ̀jù. Ọlọ́ni òun búra pẹ̀lú sàmà àti sàmà. Láti rọ̀jù. Ètò wọn sàmà tó jẹ́ ibi àrọ́jù òun náà bí máa ní àzùmọ́tọ̀. Bí máa ní? Àwọn ọlọ́ni òun búra pẹ̀lú sàmà láti rọ̀jù. Sàmà tí ó máa ẹ̀yìn nǹkan tí máa ń takara náà tí máa ń lọ tí máa ń pọ̀ tí máa ń lọ tí máa ń bọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bí eléyìí ni wípé ẹ̀rí pé àwọn oní sáyẹ̀nsì ẹlẹ́bí inú yẹn àwọn sáyẹ̀nsì wọ́n try wọ́n sàmá yìí dáàtò rọ́jì ọlọ́run bá lo dáàtò rọ́jì fún omi ipe torí pé omi máa ń lọ yìí máa ń padà nínú ẹ̀mọ̀ tó mi nínú igbẹ́ ẹgbẹ́ nínú sáyẹ̀nsì pé wọ́n sọ yí pé pàtó di tó wálẹ̀ ilẹ̀ fanu condensation evaporation kí tulẹ̀ tó máa sọ yọmọ sáyẹ̀nsì water cycle tọ̀ ẹ̀mọ̀ cycle rẹ̀ dáàtì rọjà ẹ̀rí ilẹ̀. ọlọ́run bá ń sẹ́mà èyí jẹ́ pé ó máa ń gbé omi wá omi ń lọ ń bọ̀ lára rẹ̀ tó bá rọ̀ láti sọ́mọ̀ tó wálẹ̀ yóò tó padà síbẹ̀ yóò tó rọ̀ yóò tó rọ̀ wàlárùdì dáàdì sọ́dẹ̀ nínú èmà kí tó kú mẹ́ inú èmà ọlọ́run níbi omi òjò ní wípé gbó dáàdì rọ́dì àwọn bá mẹ́ta sàkọsọ́ wípé omi tó yẹ pé ìwáyé lọ nípa iye vọ́lùmù tó ń rọ̀ lọ́dọọdún ọdún kan omi tó rọ̀ ní ọdún yìí lérò last year lérò two years ago lérò three years ago ìnírọ̀ next year omi tó rọ̀ ní ọdún kan ògùn àwọn lọ volume là ń sọ ògùn tí rọ̀ ní ọdún kan a sọ pé ó jẹ́ àgbà mẹ́wàá àgbà mẹ́wàá lọ́rọ̀ lọ́dún tó lọ lákòjúwe ní o sẹ̀gbẹ́dẹ̀ kan ọmọ iye àgbà tí ó jẹ but níye volume rẹ̀ yẹ lọ́dún kan gbogbo ọdọọdún ìkẹ̀kẹ̀rẹ̀ nù walakin Allah yasufu wa kayfa yasha bọ́n tó kẹ́yàtọ̀ ọlọ́ọ̀mọ́ sí ni pé ọlọ́ọ̀mọ́ wá pín bó bá ṣe wù ìmọ̀gbẹ́ yorùbá tí mo sọ yẹn a sọ pé ní ṣe oníyàtọ̀ láti bẹ̀rẹ̀ ọmọdọ́nù omi tó wọ́ta mẹ́wàá la máa mú but níjọ́ mi àwọn ọkùnrin lè mú pure water méje táwọn ọkùnrin àwọn obìnrin mú mẹ́ta níjọ́ mi ó jẹ́ mẹ́fà lóòpọ̀ sọ́dọ̀ ọkùnrin mẹ́rin lóòpọ̀ síbi níjọ́ mi nàìjíríà ó jẹ́ kójú ọ̀pọ̀ mi níjọ́ mi ghana sóyé bùkálà lè sọ́m gbogbo ẹ̀ papọ̀ láyé omi kẹ́lá nìrọ̀ ọ̀dún kan. bó ṣe ń lọ tó ń bọ̀ tó ń para ní. ọlọ́wọ́ bá tó búra pẹ̀lú ulẹ̀ wàlá áwùdí bá ti sọ̀dẹ̀ ọlọ́wọ́ bá búra pẹ̀lú ulẹ̀ tí mẹ́ ń lanu ẹ̀dá kùjẹ́ mẹ́ ẹ̀dá fi èsì ẹ̀kọ́ mẹ́yẹn. wọ́n jọba fẹ́ rọ̀ ẹ̀rí pé fẹ́ lò bọ́sẹ̀ pé kásọ̀ pa fẹ́ fìlà káyì tí wá gbé pé nǹkan tó rí báyìí orí wọn fẹ́ jáde pé ó bọ̀rọ̀ níbi tí ó mọ̀ tí ó ti mọ̀ lu bí ẹni kílẹ̀ tó yàfa outlet bẹ́ẹ̀ náà ní ilẹ̀ ẹ ti rí bẹ́ẹ̀ ihò mẹ́ọ̀ ẹ wo ilẹ̀ dáàbì sọ́dì tó ní ẹ̀bá fẹ́ múrúgbìn jáde ṣe pé irúgbìn òsèké ni yóò la yòbó ni ó la lẹ̀ wù ṣẹlẹ̀ ti bú ẹ ẹ̀ jógbó sí mẹ́rẹ́yìn sí ẹ gbogbo lẹ̀ وسيف لا ilẹ̀ ọlọ́run bá búra pẹ̀lú ilẹ̀ tí máa ń lanu láti múrùgbìn jáde kí ọlọ́run wá ń búra lórí ẹ̀mẹ́wé mọ̀. ọlọ́run ẹ wò ó ìtí mò ń lórí ni pé alukurani yìí ọ̀rọ̀ tí máa fi òpin yà láàrin irú àtòdodo ìgbà tí irúgbìn fẹ́ jáde níbi ilẹ̀ kí lọ́sọ́ kó sílẹ̀ omi fẹ́ lẹ́nu sẹ́nà bó ṣe ń di bí ẹni pé nǹkan bó ṣe ń pè bẹ́ẹ̀ ni kùránì ṣe ń pín òkòtò yàtọ̀ sí kí ni o. ìnáwó lọ́kọ́ Al-Qur'an fọ́sùn ọ̀rọ̀ tí máa ń ṣe láàrin bídà àti súnà. Ọdún tó pẹ̀ láàrin ṣíríkù àti tawhid wà máa hùwà bil hazl kò sí àwàdà nínú Al-Qur'an àfá ti rí fásí ẹlẹ́rìn. Iná àti iná Máa ọlọ́lẹ́ kò sí kò sí ẹ̀yẹ ń bẹ̀. ẹ̀rẹ̀ ẹja wa ajá àgbáríkà àríàmúdù àwòrán fẹ́dílé gbogbo lẹ́yìn kò sínú islam kùránì ẹ̀ ṣe bá abẹ́jú àmì kùránì kọrí àlàmùná ṣe rá aláka ọ̀sọ́díraka ọ̀bìnrin yàtọ̀ wàdúró ọ̀bìnrin so ẹgbẹ́ ẹ̀ka sọ́ọ̀tù yàtọ̀ so Al Quran, jẹ́ ká kíyè sára alukuraan yóò ṣe dáwà dáwà ẹ máa ṣe kuraan dáwà dáwà ẹ máa ṣe kuraan dáwà máa hu wa bil hazl ẹ bá ti kò sí ẹ̀yẹ kò sí àwọn àdínmọ̀ alukuraan kọ́ọ̀lù fọ́sùlù ọ̀rọ̀ pé tí kò máa ti débi kan báyìí ẹ̀yẹ máa serious pẹ̀lú ẹ̀ kọ́ọ̀lù fọ́sùlù yóò sùn fẹ́ràn irọ́ òótọ́ fẹ́ẹ́ pé kuraan dẹ́ máa fẹ́ fi kuraan dájọ́ kuraan ọmọ ẹ̀kẹ́ yóò sòótọ́ fún báyìí ló ṣe rí o bẹ́ẹ̀ ni òun bẹ́ẹ̀ o kọ́ọ̀lù fọ́sọ̀ tẹ́ bá gbé kúrán débi kan tí ìlú tó bá lé ẹgbẹ́ kúrán mẹ́ yóò sọ pẹ̀lú àárín dáadáa àtàìdá máa ń wọ àbẹ̀lẹ̀ kìí ṣe àwọn náà. ọ̀rọ̀ mi á fi ìdóòlà àtàìdá. ọlọ́run wá pa síbi ọ̀rọ̀ anábẹ́ àtàwọn kúrẹ́ yìí ọlọ́ ní wùwá ànábí bá ti gbé kúránì fún àìkú gbẹ́ má gbé kúránì dání àwọn ọ̀tá máa ń pọ̀ lórí rẹ̀. aláàdìbò kúránì tó mẹ́lọ́dọ̀ rẹ̀ yẹ kí inú rẹ̀ kẹ́yìn rẹ̀ àwọn ọ̀tá àwọn kèfèrí wọ́n ń pète pèrè lórí ìwà ànábì sọ̀rọ̀ Ètò tí wọ́n pa pẹ̀lú àdébí sallallahu alaihi wasallam ìgbẹ̀tàlá bí kú mẹ́ta ti lọ, wọ́n pè tẹ́lé bí pé aṣọ̀rọ̀ Habasa lánàá àbí, ìgbìlá bó ṣọ̀rọ̀ sí Habasa lánàá, wọ́n dààmú wọn dààmú wọn, wọ́n tó lọ Mádínà. Gbọ́n ti bí àbí fẹ́ lọ Mádínà, wọ́n tó ní pé ẹ má bá wọn rí àdàbí o, àwọn ò fún ní ọgọ́rùn-ún ràkúnmí. Tó bá tó lọ́dẹ̀ bá kì pẹ̀lú rẹ̀, ó di mélòó? ọgọ́rùn méjì. Nígbà náà sì rí olórí dúkìá Lárúbáwá nìyà ẹ̀ tí ń sá fún yí ẹwọ gan àbíbí ń sá fún wọn lọ Mádínà ó tó wọ́n rẹ̀ mọ́ bá wọn tó wá rí ẹ̀dàkùnṣe yóò bá ní ẹni asún asún ìtúlẹ̀ tún fẹ́ wọ́n gbógun ti ànábì rẹ̀ gbìn sọ́lọ́wọ́ wọ́n lé e débi pé ọlọ́ọ̀ni ò ní wọ́n mú torí pé ńgbà tó di bí kí tá ànábì rẹ̀ ti gba àwọn kí ni ìmọ̀lẹ́mọ̀ lé wa ànábì sáfì lókòtò sọ́lọ́wọ́ inú kòtò tí wọ́n sá sí ibẹ̀ láwọn kèfèrí ti wá dúró wọ́n dúró lórí òkè báyìí wọ́n tẹ́lẹ̀ wo lẹ́ni wò bá láàrín ìsọ̀tà lọ́gbọ́n sọ aláhàrí lọ́gbẹ́dọ̀ àdóbọ̀ ilá kọjọ́ bẹ́yìn láti sọ̀tà káàkiri pé wọ́n lọ wú ẹsẹ̀ wọn báyìí ni pẹ́kẹ̀ wo lẹ̀ báyìí wọn bá rí wa ẹ̀rú ń bọ̀ bá kiri gan ànábi ní sùúrù la tahzan inna Allah má bàánú jẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa ma zannuka bi ithnayn Allahu bá

ìta nàmúròdù tí àgbẹ̀dà nàmúròdù òun ló ní pé kẹ́kọ̀ọ́ ilé pọ̀ fẹ́ lọ bá ọlọ́run lókè tẹ́ rí ilé tọ́kọ̀ náà lówó pa wá fi ìrùkẹ́ àwọn ẹ̀yà bá ní abúlé tù nìyẹn gbogbo àwọn ọ̀tá wa pádà ọlọ́run mọ́sálá ìbánidá ìtàn pa sọ́lọ́ wọn Allahumma kfinahum bima shi'ta Allahumma kfinahum bima shi'ta Allahumma kfinahum bima shi'ta ya azizu ya ghaffar ya rabbal alamin

وهم يكيدون كيدا وأكيد كيدا فباهل الخاسرين أمرهم رشدا ọlọ́rọ̀ bá ní ìlọ́m yàkìdú na kéìdẹ̀n ọlọ́rọ̀ ni wọ́n ń gbogbo wọ́n ń pa ètè pẹ̀lú wà nábi sallallahu alaihi wasallam aya 26 وذكر الذين من قبلهم فأضلوا بنيانهم من القواعد وخر عليهم القطب من فوقهم وأتاهم العذاب من خوفها مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد ọlọ́ni kọ́dí mẹ́kànlá lẹ́dí lẹ́bí kọ́bìlì yìí ọlọ́ni ẹ̀wò tẹ́ máa ń pèsè pẹ̀lú orí ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn tẹ́jọ́ ní súnà ẹ̀ta dúró mọ́tò orí bá ń pèsè pẹ̀lú orí ẹ̀ lọ́mọ ẹgbẹ́ ogun káàkiri lọ́gbọ̀gbọ̀ àwọn àkàrùn nàbàwíyà lọ́wọ́ àrìnà àwọn obìnrin kẹ́lìmẹ́tì láàtà mẹ́tì bí sáré mẹ́ta pàdàpà ìmọ̀lọ́sẹ́dé yóò mọ̀ bá wọn tójú wọn lọ́lọ́ ní kọ́dí mọ́kànlá lẹ́bí ilẹ̀ ní kọ́bìlì ọlọ́ni àwọn tí wọ́n ṣáájú wọn náà ti pèsè pèlò rí. ọlọ́ni ilé tí wọ́n kọ́kọ́ wọn ilé tí ẹ kọ́ ilé ọ̀tẹ̀ tí wọ́n kọ́ iná ni ọlọ́ni àtàyìnà gbòdìyà ẹ̀rẹ̀ wọn. àwọn òpó òpó tí wọ́n fi gbé ilé wọn dúró ọlọ́ni ní kó jálé wọn lórí látòkè.

wà á fi ìdò kẹ́ìdà ọlọ́lẹ́ òun jẹ́ òun wò wọ́n bàbá ìdílé káfírí náà ọlọ́lẹ́ àwọn ẹ̀kẹ̀fẹ̀ nípẹ̀lẹ́ o má ìdílé káfírí ṣe wọ́n pẹ̀lẹ́ mẹ́kànjú nípa àdájọ́ ẹ̀kọ́nà ti dájọ́ lórí tọ́kọ̀ mẹ́wàá lọ́wọ́ láti gbọ́dá yóò fa ní àpẹẹrẹ má ìdílé káfírí lẹ́sùn ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn amúrírù wọn múrù wáyé dá ọba ní mò ń jẹ wọ́n ni wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ nígbà tí màá gbà wọn mú ẹ̀kẹ́ náà nípa wọn

سورة الصارم باختصار abiyarọ́m wọ́n sáré fún wa ní àgbọ́yé sóra náà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn amẹ́ka níbi ìró Quran ètí kíkà látẹ́ká mẹ́ fọ́kà bọ́ ìtumọ̀ rẹ̀ síbẹ̀ ìjà àǹfààní tí a ti ń bẹ̀ abiyarọ́m àwọn bàbá tí wọ́n ti láti sọ lórí kẹ́mọ́ ti láì ìlà ìlọ wà tọ́rọ bá kí ó bá ìṣòro jù wọ́n ọkọ̀ bá àti wọn wà tàbí kú bẹ́ẹ̀ wọ́n bá Muhammad wà á rí wọ́sọ́ bí àfíà wọ́sọ́lọ́ bàbá kò sí mọ̀ kẹfẹ́ wọ́n sọ́lọ́ bàbá kò